Ukaila in Libya, Ukaila in Libya, Ukaila in Libya, Ukaila in Libya. Oríjà kéré délé, Ukaila in Libya. Títa ríro là ń kọ́là, tó bá jìnnà tán, ló máa ń dòge. Ayé ẹ wá o Mukaila, láti Nàìjíríà lórí délù Libya kò sẹ́ni tó ń tó jẹ àmọ́ bí a bá ti bára wa ibẹ̀ la ṣe ohun ojú rí ẹnu ò lè sọ mo ká ilá yìí Libya mo ká ilá yìí Libya mo ká ilá mo ká ilá mo ká ilá yìí Libya ẹ sáré wá ẹ sáré wá ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ọ̀nà sí àmì gbogbo ṣàgálà bẹ níbí oríjà akéwì kò délé àtọmọdé àtàlàgbà àní kárí bá ti ṣe àìmọye ẹni kílíbí àti ìrànlọ́wọ́ ẹ̀gbọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ níbí àti jẹ́ onílé àdógún àmọ́ ìgbà tó wá débí kí gbogbo ẹ̀ lọ déédéé adúpẹ́ lọ́wọ́ ọba tó náyé ibi orí bá dání sí là gbé mukaila mukaila mukaila in Libya mukaila in Libya mukaila in Libya mukaila mukaila mukaila mukaila ayé wa wo mukaila. ẹ̀lẹ́ dáàdi. ó mà ṣe é ó ṣe ti àjọ̀dún owó tó fi ránṣẹ́ sí wa ó ṣe gan ni o gbogbo àná dẹ̀ ń gbàdúrà fún ẹ lágbára ọlọ́run wá kéré kò ní lè mú ọkọ tí ó béèrè lọ́wọ́ ọlọ́run àti tó òun ti béèrè lọ́wọ́ ọlọ́run máa ṣe fún ẹ. àmì sá àmì sá ẹ ṣe sá yẹsà ẹ ṣe mo dúpẹ́ sá ẹ ṣe sá. ẹ dádì ó ní kan tí mo tó tẹ tí mo torí ẹ pè ní sá mo fẹ́ kẹ́ bá mi ṣọ́nà sí àwọn ọmọ kan tí mo fẹ́ gbé wọlé ní sá. Mm. bẹ́ẹ̀ni sà. èmi rò pé ìlẹ́gà yẹn ò dáa. ìlẹ́gà ni kò tún ṣe lẹ́gà. àwọn ọmọ ẹ̀ tá à ń gbé wọlé wá síbi òun náà làwọn náà fi ń gbéra wá bíbà kò sí iṣẹ́ bíbà kò ṣe dá ṣe so tá a bá gbé wọn wá sí ìbàyìí náà làwọn náà fi máa meet up fi ń live. jọ wá fẹ́ advice ẹ sórí gbogbo ìlérí tí ọba ṣe fún yàn kó mú ṣẹ sórí Libya tó wà yẹn kò dìgbà tí wọ́n bá dá Mẹ́kà tí wọ́n bá dé Canada o tí wọ́n bá ti ṣe báyìí tó ti ṣòótọ́ Ọlọ́run á máa bless gbogbo nǹkan tó bá ṣe ni gbogbo nǹkan tó bá ti sọ fún wọn bó fẹ́ ṣe ìwọ ṣe fún wọn wà á rí pọ́nù á là. àrárá sàmì lè fi àjẹ wọn. ó ṣe gan jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run Elédùmarè dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ fún ọmọ yín ẹ níbi tó wà ní Libya tó wà e, á gbé ẹ wàá kórè oko wálé lágbára Ọlọ́run àwọn míì máa ń sọ pé tó bá dé Amẹ́ríkà Canada wàá ṣoríire ibi tó wà nítorí ìwà tó tọ́ ìwà mímọ́ lòun wù. oríjà kéwì délé níta ríro là ń kọ́là tó bá jìnnà tán ló máa ń dòge ayé ẹ wá omú kàílà láti nàìjà torí délùú Libya kò sẹ́ni tó ń kó ṣẹ̀rú àmọ́ bí a bá ti bára ibẹ̀ la ṣe. tàbí mú kára láàrin bíbá ìwọ ni mú kára mo ti pe bọ́gà olóhùn àgbẹ̀ ẹ̀ lẹ́nu ẹ̀ olùkọ́ bẹ́ẹ̀ tó bá wù yẹn wà pariwo bẹ́ẹ̀ hello. Ah! láṣiṣẹ́ làrúwó gbà yìí kí la fẹ́ ṣe báyìí. kí la fẹ́ ṣe àràbù mọ̀ lọ́gá gbogbo wa kọ́lọ́mọ̀ sànú wa mọ̀ ni. àti a àti b amadi wálé bí àná àbí kọ́lọ́mọ̀ sànú. ọlọ́run ayọ̀ wa ní ilé ìtàkùn rẹ̀ àmì ẹ̀kọ́ rẹ̀ mi ò. báyìí ṣùgbọ́n ẹ̀ ha. kódà ẹjọ́ ṣe pẹ́lẹ́ ìyá mi ní fóònù. káàdì òkú mẹ́. àyè ọ̀gbọ́n bẹ́ẹ̀ fi pé ọ̀rẹ́ mi. ní gbogbo ẹ̀ lọ déédéé adúpẹ́ lọ́wọ́ ọba tó náyé ibi orí bá dání sí làwọn gbé. Eh, Mukaila, Mukaila, Mukaila in Libya. Mukaila in Libya. Mukaila. Mukaila in Libya hello. Ah, ọ̀rẹ́ wọ́n tún wà ní sábà o. ẹ ti dé sábà ẹ kò sí problem fọkànbalẹ̀ ẹ ní pẹ́ débí mọ́. wo olóògùn kú ní ẹjẹǹtì yẹn ó gba hundred thousand lọ́wọ́ mi o. ó gbà lọ́wọ́ tèmi náà tèmi náà. o ti gbọ́ tá a bá dán àbá yẹn ojú ẹ̀. ó dàbọ̀. ó dàbọ̀. Hmm táwọn tí ọmọ tá máa fi sílẹ̀. ọ̀rẹ́ mi kan màá nì òun náà ń bọ̀ wá Libya. ọlọ́run bá a sọ gbogbo wọn dé láyé àtàlàfíà. àmì o àmì ẹ̀ pọ̀. Libya Mukaila Mukaila Mukaila Libya ìgbìyànjú lẹ̀ dá ń gbà. Mukaila ẹ káàbọ̀ ẹ kúrin báwo níjọ́ ni. adúpẹ́ adúpẹ́ fúnra o. ṣé kò wá sí ẹ sí. Ah, ah, ó lè o gbogbo ìdí káàkiri gbára pípa ó ń dùn mí wọn ọ̀dẹ̀ sọ pé lè máa rí ilé ilé yọ. má bínú bá a náà ṣe gbà kọjá náà nìyẹn tó bá ti ní ìkẹ́sì tó ti ń rówó ẹ̀ wá gbàgbé gbogbo páàsì Múkẹ́lá báwo ni? Adúpẹ́ bọ́lá ọmọ. Pẹ̀lẹ́. Ẹ fún ọ. Níbi àlẹ́ ti dé yìí o. Bẹ́ẹ̀ni. Ti dé níbi àti níbi àlẹ́ wà yìí o. Tó bá ti sanwó mi fún mi ah, ní problem bọ̀ tó o bá ti sanwó mi ìmọ̀ àti yín máa ní problem. màá sanwó yìí mi ní sunday máa san ẹ bá wọ̀ rí yá ìgbé mú ìyá mi. kò sí problem ẹ ṣe Mukaila tó bá ti ṣe díẹ̀ sí i kó wá sọ̀rọ̀ wá lé ní sùk. ọ̀dà wà lọ gẹ̀rùn. ọ̀dà wọn. tòkó tó débẹ̀ sí máa pè kò tí ń bọ̀ lọ́nà. ẹ ṣe ẹ ṣe mà. ìwọ ní tiẹ̀ wàá dìde sí i wà wọ bedroom lọ wà lọ ṣáwà so wà lè ro bá ń kú oúnjẹ tẹ̀ máa jẹ because mo pé bí ti màmá pa ń lẹ́yìn ẹ ṣe máa kẹ̀kẹ́ free free o. máa san owó yúrà jì mí ní san mí ní san gírí máa san àti wánà àti wánà àti báyọ̀ wa ń bẹ̀rẹ̀ ìlà rẹ̀ sàn. ó táyé láyé Libya. àti wánà àti wánà ìlú ìdá mi ò ní parọ́ fún ẹ ìlú èyí ó ṣe kíni ó dáa tó bá ti mọ̀ nǹkan tó ń ṣe ó ti yẹ tó bá ti bá wọn lọ́wọ́ sí ìwà àdẹ̀tí nínú ìlú yìí o ò fagbó o ò mọtí o ò jẹ̀ bá wọn kóbìnrin pàápàá jùlọ o bá wọn ṣe kí ni o bá wọn lọ́wọ́ sí àwọn tó máa ń bá wọn kọ́ ọmọ ta ọmọ tó bá ti ṣe gbogbo yẹn wàhálà ìwà arọ́nà lọ tí ojú pé kò bẹ́ lọ́hùn lọ tó bá ti bẹ́ lọ́hùn wàá débi tó ń lọ ó ti yé bọ́rọ̀ ló ṣe gbà ni. yẹn tí ẹ mo fẹ́ pe ẹ̀gbọ́n mi wàhálà ẹ̀gbọ́n mi ò mọ̀ pé mo ti wà ń bí o. wàhálà. mo fẹ́ pè kí n tiẹ̀ kí n tiẹ̀ bá sọ ó wà ní Libya inú ẹ̀ máa dùn bàjẹ́ <laughs> inú ẹ̀ máa dùn gan. èlò tó dáa ni èlò wọn gbúdọ̀ yọ sí ẹ̀gàn pàápàá kò sẹ́ni tó wà pé tí òkòrò tí òkòwò lọlé tó bá ti mọ̀ nǹkan tó ń ṣe. hello ah Mukaila irú nọ́mbà wo lọ fi pè mí ọtẹlẹ trend japa jọyìn bó lọ wá já lọ. mo èmi àti kúrò nàìjíríà mo ti lọ libya libya mo wà nísìnyí. àmì ìgbà tó jáwọ́ gbólélé yìí o jápa kẹ ọjà ọlọ libya èso wo lọ fẹ́ so. ah bọ̀dá mi kò rí bẹ́ẹ̀. Bukala ọ̀rẹ́ èèyàn gidi bọ́ sọ̀rọ̀ o ìwọ fẹ́ jápa ó wá lọ Libya torí pé kí dọ̀tí ni wọ́n ti ná náírà ní Libya ìwọ náà sí lọ ah. dídìrín. Libya kò sí ìlú kò sí ìlú tí ò dáa. ọ ti já sígbó torí tó já sígbó ni àwọn èèyàn lọ Canada hmm, UK America sọmọ pé kọ lọ India gan ó bẹ̀ ju Libya tó lọ rọ eléyìí tẹ̀lé jápa lọ sí Libya tí wọ́n lọ yẹn sẹ́yìn ní jápa lọ lọ́rin kí máa lọ lọ́rin bẹ́ẹ̀ kí mi ní lọrin kí n máa pé lọrin mo lọ àwèrè gbọgbọgbọ abọ́mọ à àríkẹ́ ti pè ọ́ dà lọ tó dọ̀fẹ́ ni kúrẹ́ lómi ti dàrú o. bọ̀dá mi tèmi rò pé inú ẹ̀ máa dùn pé mo pò pé mo wà ní Libya ó ní ṣé Libya làwọn ẹgbẹ́ tèmi ń lọ àwọn ẹgbẹ́ tèmi ń lọ Canada wọ́n ń lọ UK èmi lọ Libya inú tèmi ń dùn à ń ṣeré libya wà á máa jẹ́ kó yé wọn à ń ṣeré tààràtààrà libya. ẹ dà kò sí wàhálà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn wa ló ti kọ́lé sí nàìjíríà tí ẹ bá ti mọ nǹkan tó ń ṣe. sí wàhálà. tó bá ti rìn ìdẹ̀tì tó jẹ̀ bá wọn ṣe nǹkan tí wọn ò fẹ́ torí wọ́n lófin kòjọ lútà wà tí wá tí ò lófin wọ́n lófin bí tó bá ti tẹ̀lé protocol kò ní wàhálà. ẹ sáré wá ẹ sáré wá ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ìyá mi. wọ́n ní tí oògùn èèyàn tó bá dá mi lórí dáadáa èèyàn fi ń gbá gbáyà ni. nítorí pé nǹkan tí mo fẹ́ ṣe fún yín ó dá mi lójú mo mọ̀ pé mi ò gbá yín mo fẹ́ help yín nìyẹn ìdí nìyẹn tí mo fi ní kí gbogbo yín kẹ́ ẹ wá mọ lé mi tó ti yé yín ṣẹ̀dẹ̀ wá rí bí mo ṣe wà yìí ọlọ́run kàn sọ wípé mo máa help yín ni o bẹ́ẹ̀ ni èmi ò ń dédé èrò pé bí mo fẹ́ help yín mo kàn fẹ́ help yín ni tó bá dẹ̀ ti fi lè ṣe gbogbo àwọn nǹkan tí mo ní kẹ́ ṣe gbogbo àwọn process yẹn <laughs> ká tó mọ nǹkan tá à ń sọ báyìí ẹ̀yin náà ti <laughs> ẹ ti ń dún nílùú òyìnbó. ẹ wo ẹ ṣe gan ni mo really appreciate èmi gangan ni inú mi dùn jù torí mi ò tiẹ̀ lè sọ iye ìgbà tí mo ti ta visa lottery mi tí ò tiẹ̀ ṣe ẹ wo inú mi dùn gan ni o. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn fake agents, ló wà tàbí ẹkùn kan tó fẹ́ jẹ náà wà tó máa máa tàn yín torí ẹ lèmi ṣe sọ òótọ́ fún yín tó bá jẹ́ wípé nǹkan tẹ́ lówó lọ́wọ́ ni màá ní kí bá yín ṣe direct tẹ́ bá dẹ̀ máa ṣe direct yẹn at least ẹ ṣì máa ná tó one point five million àmọ́ nítorí pé ẹ lówó lọ́wọ́ mo ṣe ní kẹ́ lọ kẹ́kọ̀ọ́ wá owó wá ṣó ti yé yín tẹ́ bá ti kúrò láti ibà tẹ́ bá ti dé Libya láti Libya wọ́n á transport yín by train ẹ̀yin náà bá dára ìlú òyìnbó nìyẹn gbogbo ẹ bá bọ́ sí i. oyè èèlò ni oye owó tó máa ná wa báyìí àti transport o àti ticket. ìtí mo ṣe fún àwọn kan lọ last year àwọn balógun family tí mo ṣe fún wọn because àwọn ẹ̀ńtì ẹ̀ṣì lówó díẹ̀ tó mo tún help wọn yìí o five hundred k each ni mo gbà lọ́wọ́ wọn but mo rí pé ẹ̀yin yìí ẹ̀ ṣì ń strive hard ní ọmọ kékeré ní nǹkan tẹ́yìn náà máa jẹlẹ̀ wá àmọ́ bí táwọn ọmọ tiwa náà máa dé tẹ bá rí one fifty k each. ẹ one fifty àti tí mi èmi rò pé bóyá two fifty to three hundred ni ah ẹ thank you very much. à ń dúpẹ́ ara ẹni tẹ bá ṣáà ti ṣe gbogbo àwọn nǹkan tí mo ń tẹ̀lé fíìl fọ́ọ̀mù tẹ ti ṣe gbogbo ẹ̀ tẹ̀lé tí kówó yẹn wá ẹ ti lọ sọ́hún nìyẹn. <laughs> kí ló ṣe because mo notice pé látàárọ̀ tá a ti ń sọ̀rọ̀ ó kàn ń wò ni kò sọ nǹkan kan ṣé òun ò ní interest ni àbí kí ló dé. mo wà interested mo wà very much interested but mo sọ pé tá a máa sọ̀rọ̀ lọ síwájú sọ̀rọ̀ bọ̀ sẹ́yìn mo ti mọ̀ pé owó yẹn náà ni àǹtí owó yẹn ọ̀gàn ni problem kì í nípa ẹ wo ẹ mú èso lẹ́ẹ̀kan àmọ́ ibi táwọn ọmọ tiwa náà máa dé bó dẹ̀ ṣe wà yìí òun ní nice stature tó lè fi ṣiṣẹ́ tó bá dẹ̀ débẹ̀ tó ṣiṣẹ́ tán náà nísìnyìí owó á dé nìyẹn kò sí wàhálà máa help ẹ. ẹ ṣe gan ma ẹ ṣe ma. àǹtí ẹ ń bá àwọn obìnrin sọ látara ọ àwọn bèbí lẹkọọ kọjú sí àwa bọ́ọ̀ì wa ń kọ. ṣé ẹ̀yin bọ́ọ̀ì ẹ̀ láti yín nígbà tí mo kó gbogbo yín pọ̀ tí mo ní hẹ́ kí gbogbo yín in conjunction ni mo kó yín papọ̀ ní kẹ́lọ́wá one fifty wa bó dẹ̀ ṣe wà yìí tó bá lè dọ̀hún tó bá ṣiṣẹ́ tán Ah. ó máa make ẹ gan big time because àwọn ọkùnrin wọ́n tètè make ẹ lọ́rùn ju obìnrin lọ. ọ̀dọ́ eh? ọkùnrin bẹ́ẹ̀ náà máa ń tètè make ẹ ju obìnrin lọ. mo kó ẹ jẹ́ kí n kó fọ́ọ̀mù wá. Okay.

because ẹdìẹ ò ní kú báyìí ká dẹyìn ẹnu. ah bàbá ọkọ mi ọlọ́run ló gbé yín wá mo níròyìn ayọ̀ fún yín. Ah. irú ìròyìn ayọ̀ wo ni ẹ. bẹ́ẹ̀ ni bàbá ọkọ mi àwọn ọmọ yín wọ́n lọ sílùú òyìnbó London ibẹ̀ náà lọ. jọ má bínú ṣáìdì bo ni nílùú òyìnbó. Ah, ìlú òyìnbó náà pè fún mi àbí báwo ni. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fún mi lọ sí London. Ah, London okay now okay èló ni wọ́n wá ní kó mú wá fún London yẹn one fifty thousand ni wọ́n san. Hmm. one fifty thousand naira to travel to London good anyway màmá Tọ́lá ni má ti pè ní ìròyìn ayọ̀ o hmm, bẹ́ẹ̀ ni jọ ẹni tó fẹ́ mú yín travel yẹn ṣé mo sì lè rí sá. bẹ́ẹ̀ ni sà ilé wọn gan la jọ sọ̀rọ̀. ok ilé ẹ̀ ni ẹ ti jọ sọ̀rọ̀ good that's nice now n tó máa ṣẹlẹ̀ ní ìzáìdá ìrọ̀lẹ́ tàbí àárọ̀ ọ̀la I will surely come here so that a máa jọ lọ rí ẹni tó wí yẹn ìgbà tèmi àti ẹ̀ bá jọ dialogue papọ̀ màá mọ̀ bóyá o máa tẹ̀lé àbó ò ní tẹ̀lé ṣó ti gbọ́ àbọ̀yá tọ́lá ló yẹ kí wọ́n jà náà. àwọn ò lọ léèwé. ìgbà tèmi ti lọ forí gbálẹ̀ ní Libya ń jọ sí ìgbà yẹn ni mo ti comport o oh, get so ẹ má ti pè níròyìn ayọ̀ o so tí n bá ti rí ẹni yẹn tá a ti jọ ní ọ̀rọ̀ papọ̀ màá mọ̀ bóyá ó legit àbí kò legit. yà ẹ̀ fún ìjẹ́ni ọ̀ kò yẹ jẹ́ ẹ mo fẹ́ wo sàrú ní sàrú no no no no I will do that later. ráìsì wà nítorí ó là ń kọ́ la lórí ẹ òkè òkú báyìí òun lòkún rè o bàbá ọmọ òun ló lọmọ o nǹkan tó bàbá ẹ bá ti sọ ṣùgbọ́n pé àwọn olókùn fún ẹ ní bàbá nǹkan tó bá ti sọ òun mo fọwọ́ sí. lórílẹ̀ Libya kò sẹ́ni tó hùn kó ṣẹ̀rú àmọ́ bí a bá ti bára èyí bẹ̀ la ṣe ohun ojú mi. àti Folúkẹ́ àbáwọn náà ni. èmi náà ni èmi ni ẹyẹ méjì ni. ẹ̀yin lẹ fún ọ tíra ẹyà ìlú wo lẹ kó wọn lẹ wá bínú. actually London ni àbúrò yín lọ àmọ́ tí wọ́n bá ti dé Libya train náà ṣe wá transport wọn lọ sí London. ìgbà tí ẹ fẹ́ kó wọn lọ sí London ẹ jọ báwo ni journey wọn ṣe wá ní ṣe pẹ̀lú train lati. ẹ wo uncle kò wá rí bẹ́ẹ̀ o ṣé rí àwọn èèyàn tí wọ́n bá lówó bíi irú àbúrò yìí tá a kàn help àwọn yẹn la máa ń transport gba Libya tán dẹ̀ máa gbabẹ̀ kó kọjá sí UK bó ṣe jẹ́ nìyẹn. must they go. eh, they must go. ṣé mo sọ̀rọ̀ Libya àbí mo sọ̀rọ̀ Libya mo sọ̀rọ̀ Libya <laughs> má jẹ́ sọ ẹ jẹ torí Libya yẹn ni àwọn kìnnìún burúkú ìmàdà ẹ lẹ́sìn Libya tó dẹ̀ ń wò yẹn tó bá ń gbọ́ dẹ́sà àwọn èèyàn ń kú síbẹ̀ ṣeré ni yà that Libya ilẹ̀ tí ẹsẹ̀ èèyàn ti ń wọnú yẹpẹ lọ so ẹ̀mí kàn ń jábọ́ dànù ni ṣó ti ẹ jọ madam please ṣe fẹ́ rọrùn ọ̀ṣà because ìgbà tẹ bá fi orúkọ London America um, Dubai emini uh, eh, Canada tẹ fi tán àwọn èèyàn pé ẹ fẹ́ kó wọn lọ síbẹ̀ at the end of the day tẹ wá kó wọn lọ sí Philippines. Philippines ẹ tún lè má kó wọn dúró ní Philippines ẹ lọ sí lórúkọ ìlú kan báyìí tó wà lẹ́yìn Mẹ́kà tó jẹ́ pé ó tún jìn sí Mẹ́kà níwọ̀n bí Mẹ́kà ṣe jìn sí ìlú tàwa ìlú wa Nàìjíríà níwọ̀n bí Mẹ́kà ṣe jìn síbẹ̀ tó bẹ́ẹ̀ nìyẹn tó ṣe jìn lọ́hùn nínú ilẹ̀ gbígbóná ilẹ̀ olóoru nílẹ̀ tó ṣe wípé ẹ ọkọ madam tẹ bá lọ fi wọn tì lọ́dọ̀ ńbẹ ó máa fẹ́ bá wọn ní nǹkan pọ̀ tí wọn bá gbà ọkọ madam máa pa wọn tí wọn bá gbà madam máa mọ madam máa pa wọn you see ah ẹdun náà ẹni ká gan o. ṣé rí àwọn kan wà tó jẹ́ wípé wọ́n lówó lọ́wọ́ wọ́n ní gbogbo proper document wọ́n ní láti fi travel àwọn yẹn wọ́n máa lọ kò yé yín wọ́n máa lọ sí airport wọ́n bì báyìí wọ́n á dẹ̀ lọ direct orí hmm. àbúrò yín tí mo fẹ́ help yìí torí wọ́n lówó lọ́wọ́ ni mo fẹ́ gbé wọn gba Libya so ẹ má insult mi. ẹ yọ orúkọ ẹ kú please ẹ má kó àbúrò mi lọ sí Philippines I beg you in the mighty name of God you see ẹ má kó àbúrò mi lọ sí Libya hmm? ẹ ti get mẹ́ẹ̀sìn you see what wicked gan I am a wicked man you understand because bẹ́ẹ̀ ṣe máa ṣe náà rèé bẹ́ẹ̀ ṣe ẹ̀yin tẹ́ máa ń kó wọn lọ́kọ́kọ́ bẹ́ẹ̀ ṣe máa ń rìn ni. ní Libya tí wọ́n ti tàn mí lọ rí wọ́n já mi sí Libya ọlọ́wà pé mo jọ́kùnrin tí mo dẹ̀ tún jọmọ Ìgbò ni mo fi já mọ́ wọn lọ́wọ́ tí mo fi padà wá sílé. irúurú iná lẹ́ni yẹn ṣe bó ẹ ṣe sórí iná ló ṣe sórí. ok agoro eléyìí tẹ lóyún kankan ló lò bákan náà lè ṣe jọ máa rí. bí bàtà wọn ṣe jẹ́ pink náà ni bàtà pink lòun náà wọ̀. ẹ máa lọ sẹ́. ẹ bá yẹ tèmi jẹ́ nígbà yẹn tó ẹ bá yẹ àbúrò mi jẹ́.

ṣe fẹnu sọ ó gba ọ débi pé ó tún gbèlè ẹ̀mí mi fẹ́ gbọ̀ngbà àmùsàn o. ẹni tí mo ní ó bá ń sẹ́ndì five thousand sọ́mọ ní nàìjíríà kò sẹ́ndì rúbà kò sẹ́ndì ó ya wèrè o. àmọ́ ẹ dúró ẹ dúró bọ́gà tèmi ò wá ń ṣèyàn burúkú bọ́gà tèmi ń ṣe dáadáa sí ah. ó dà ìjọ kan wà mi bá ní mọ́mí o kò sí oúnjẹ o a ní ìwà gbọ́ oúnjẹ. wàláì. mi bá ní mọ́mí o àmì ò lọ́bi iṣẹ́ o kò sówó o a ní jọ ń bá tí ì lọ́bi iṣẹ́ kí n mú un wá ni. Hmm. kò bọ́kàtẹ́ mi ò lè tó yẹ ọ́ bọ́kàtẹ́ mi ò wá lè tó yẹ àmọ́ ìtẹ́yìn wá ń sọ yóò wá yé mi o. Múkáílà hmm. hmm. <coughs> kọ́lọ́ ọba kó kàn ṣàánú wa ni ìwọ ní bọ́gà tí ó dá ìwọ ní bọ́gà tí ó dá. Hmm. nǹkan táwọn àjẹdídì gan táwọn fojú wọn rí gan ṣé wá kéré ni eh? hmm. ṣó kéré tó yẹ àjẹdídì mi wọn máa gbé wọlé báyìí asálọ mọ wọn lọ́wọ́. asálọ. Hmm. àǹtí kínní tó wà ní kíni orúkọ ibí yìí eh, kúbírísì àǹtí ẹ ọ ń gbé ọmọ wọlé níjẹta ó dẹ̀ sá lọ lé ní. ó ń gbé wọlé níjẹta. ó sá ana ah ah, ah. àmọ́ ẹ dúró tó bá mọ̀ pé ẹ̀fẹ̀ wá Libya wọ́n dẹ̀ jókòó sí wọ́n ko jábí iwa ni pé kó wá gbé ìwọ lé. ọmọ sá kiri. ẹni tí kò rí yín gbàtẹ́ wà lé gbàtẹ́ débi lẹ̀ wá náà ẹ̀ mọ̀ ah. ẹ débi tó ń ìwọ tí o bá hàn pé bọ́gẹ̀ dà bọ́gẹ̀ ó máa bá ń bẹ̀ ìwọ náà tó ní bọ́gẹ̀ náà ó máa bá ń bẹ̀. ó dá o ó fẹ́ máa ṣe lọ. Hmm. ìwọ ló tún wá ń ṣe báyìí. kùnlẹ́kù olórin. kùnlẹ́kù orin náà ni orin ìjọ náà lórin báyìí. kùnlẹ́kù kùnlẹ́kù ó dà goli bí kan ni. àwọn tí ẹ mọ ẹ kọjá. I just calculate my past. Which day go play? Saturday, Saturday. I don't say it go change. Baba Risi and Mata, they might get change. Ìgbà wo ló sọ lédi studio? Ẹ̀yin wà lẹ́yìn òsì pé yóò lówó ìṣòro ṣàrọ̀ra. Ẹ̀ẹ́n ìjà ṣàdìgá mú gbogbo ẹ̀fọ́ mọ́ra wọn kó jọra wọn nà. Owó ló lọ síbí. Owó ló lọ síbí owó la fi wọ́n wọ́n pè mí láti jó ọjọ́ yìí kí wọ́n ya fọ́tò. má bínú ìjà ló ṣàkẹ́sí wálé nìí sìn mo fọ́tò bá fẹ́ ya màá yá ẹ̀. wọ́n yára mi pa lẹ́yìn. ó ní yára ẹ̀ pa wàá yára ẹ̀ tẹ́ pé wọ́n mówó jáde. ọ̀rẹ́ mi mo máa need help ẹ̀. mo fẹ́ anything anytime wà fẹ́ lọ́jọ́kọ́jọ́. Hmm. ọ̀rẹ́ mi o àwọn ọmọ ẹ̀ ṣé ọmọ ẹ̀ òkè fún ẹ ní wàhálà ṣá. ẹ̀ẹ́ fún mi ní wàhálà <laughs> àfọmọ tí yẹ bá fẹ́ kúnlé nìkan ló máa fún wàhálà èmi ọmọ bá fún mi wàhálà máa rán sílé ní lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ tí ẹ rí ìwà àti ilé ìṣá ẹ pẹ̀lẹ́ fún wọn ni ẹ ṣáà máa rọra máa rọra pẹ̀lú ilé pípé ọmọ ìwọ làwọn pọ̀ olóhùn wọn làwọn ti pọ̀ jù wọn mú tiẹ̀ jẹ́rìí ẹnu pé ògbà nonsense èmi ló nonsense ni ẹ ọmọ pa disturb mi. wo jẹ́ lọ fọ wọn jà yẹn wọ̀ ẹ má bọ̀ má bọ̀ má bọ̀ kí ló máa. ọ̀rẹ́ mi. sáré wa sáré wa ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ọ̀nà sí àmì gbogbo ṣàgálà tó fẹ́ níbí orí jẹ́ àgérò kò àtọmọdé àtàlàgbà.

àní fi wàhálà àní fi ìdààmú sọ́kùn yín wà. ẹ káàbọ̀ báwo ni jọ́ni ṣàlàfíà ni ṣì dáadáa ni gbogbo ilé ń kọ́ mú kọ́ ilà. náà. mo ti bẹ gbéyàwó ẹ̀ wọlé o hmm. mo ti bẹ gbéyàwó ẹ̀ dé o wàá bá mi sọ fún ìyàwó ẹ̀ báyìí pé ibi tí mo bá ní kó fi ọwọ́ sí ibẹ̀ ni kó fọwọ́ ẹ̀ sí ibi tí n bá ní kó ń rìn sí ibẹ̀ ni kó rìn sí kó má rìn kọjá ibi tí mi ní kó lọ o. kò ní béwùdé wàláì kò ní béwùdé ìyá mi. kò sí problem. òun náà kò ń ṣọmọ bẹ́ẹ̀ ẹ̀ kàn rí bẹ́ẹ̀ ni o. Ah. <laughs> olómi ṣe àti máa sọ pé kò ń ṣọmọ bẹ́ẹ̀ <laughs> ìwà ló máa jọ́ọ̀jì e. àbí kí iṣẹ́ ìta ẹgbẹ́ wọlé tẹ máa dé níbi àkàn tẹ máa dọ́kọ mọ́ wa lọ́wọ́ <laughs> kò sí wàhálà o mo ò ní wàhálà o o ti gbọ́ ọ̀kan tí mo sọ mi ti bá ìṣe ọmọ burúkú ẹ ṣe máa ń sọ nìyẹn ọmọ ní ọ̀hún bọ́gà libya ò dáa kíní kan ò dáa. àwọn arìnrìn bá. onílé adogun àmọ́ ìgbà tó wá débi kí gbogbo ẹ̀ lọ déédéé adúpẹ́ lọ́wọ́ ọba tó náyé ibi orí bá dání sílẹ̀. àbí bọ́gà mi ń parọ́ fún mi ni lọ́rọ̀ yóò fẹ́ yé mi o tó gbogbo ọmọ tó kó wọlé gbogbo wọn wọn sọ̀rọ̀ ẹ̀ dáadáa o látọ̀dún mélòó báyìí èyí ìyàwó olúwo òrì ẹ ara dẹ̀ ti kún yìí láti mú máa mú máa mú máa láti jọ ìwò ṣe mú máa mú síbẹ̀ kọ́ dá rógbórógbó ni o. Ah sẹ́mi ní pọ́nmọ́ ìgbà. ẹja ṣe kárọ́tì ẹsẹ̀ mẹ́fà tá máa kú ọjọ́ àti sùn kárọ́tì ọmọ tá máa fi sílẹ̀. Hello. Ọ̀rẹ́ bó ni? Ah, wo wo wo má gbìyànjú wa jọ̀ nítorí ọlọ́run kò ní bàjẹ́ fún ẹ o ní ìṣòrí burúkú mo ní ìdí ọmọ lẹ́sẹ̀ yìí o. Ah, mo ní ìdí ọmọ jọ̀ nítorí ọlọ́run ara ah, ti kún ara ah, ti kún gan ó máa gbọ́ wá lẹ́sẹ̀yìn ah, kò ní bàjẹ́ fún ẹ mò ń retí mò ń retí kò ní bàjẹ́ fún ẹ láéláé ó ṣe gan. ayé wa omú kàyílà kò yí sí kò yí sí láàrin yàwó báàrí àdàn àfọwọ́bẹ̀ṣẹ́ bọ́. sẹ́ni tó ń kó ṣẹ̀rú àmọ́ bí a bá ti bára ibẹ̀ la ṣe ohun ojú rí ẹnu ò lè sọ bukaila ilibia bukaila ilibia bukaila bukaila bukaila ilibia ẹ sáré wá ẹ sáré wá ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ọ̀nà sí àmì. tani yẹn bukaila ilibia ah ah ọ̀rẹ́ wọlé wọlé wọlé wọlé mọ̀ bọ̀. Nkata. Ẹ ah, mọ̀ ń bá òjọ. Ṣíṣe máa ṣe mí dáadáa ṣá. Àfọkànbalẹ̀. Òṣèré tán ni fún mi lọ́wọ́ mi o. Àá ah, ah. o trust me. Nkata dá mi lóhùn dá mi lóhùn dá mi lóhùn. Ìgbọ́ lọ́wọ́ ọba tó láyé, ibi orí bá yáyé sí là ń gbé. Mukaila, Mukaila, Mukaila, Mukaila, Mukaila, Mukaila, Mukaila, mukaila mukaila mukaila mukaila báwo ni ìyá dá mi lọ́la. mo ń bọ̀ ẹ máa pa bọ́dọ̀ la àmọ́ ayọ́ la. tó sọ ẹ ọ̀la rẹ. o tiẹ̀ jẹ́ rí ẹ. mukaila mukaila. ìyá di wúrà. ojú mi ẹnu ò lè sọ mukaila ìlíbíà mukaila ìlíbíà. Mukaila, Mukaila, Mukaila Olivia. Ẹ sáré wá, ẹ sáré wá, ẹ wá gbọ́. Ẹ wá gbọ́ ọ̀nà sí àmì. Àwọn iléèwé yìí wọ́n ti tún bẹ̀rẹ̀. Kí ló dé? Díẹ̀ ẹ̀rẹ̀ ti strike. Díẹ̀ ẹ̀rẹ̀ ti strike. Ọ̀rọ̀ oníwò ìṣòro strike dáàdi. Nǹkan tí mo bá yìí sọ lánàá, owó sùkúl tí mo bá yìí sọ ni mo wá gbà. Owó iléèwé. Wọ́n wá lé ọkọ̀ iléèwé torí pé a jẹ lówó kí ni mo ṣe àwọn ìjọba ìlú. ẹ wo dáadáa fẹ́ ṣe tẹ́sítì lọ́la wọ́n lè sílẹ̀yàn tí o bá sanwó kò ní wọlé. èmi ọmọ kan tó dé tí wọn máa fóyàn kan ní skul ní ìsọlímẹ̀tì ipe tọ́mọ bá ti jáde skul tó bá ti lówó ká padà pé àwọn. ẹ wo ẹ bá rí nǹkan tó bá wọn bá mi ṣe sí ni kẹ́ ṣe sí o kò ṣáà possible kí n má ṣe test tó bá wọn bá mi ṣe sí ni kẹ́ ṣe o. ẹ ẹ sáré ẹ wo tílé ilé wọn ẹ sì sọ bàbá àtọmọ ẹ sọ wọn dọ̀tá ara wọn. mo bá ọmọ mi sọ̀rọ̀ my own pikin ó dẹ̀ wọlé lọ́mọ tó yẹ pé kó tó lọ sùkúù tẹ́lẹ̀ ẹ mọ̀ ṣe tuẹ̀ tuẹ̀ tuẹ̀ tuẹ̀ fún mi ọmọ ló wà ká jẹjẹ wọlé. Eh, ṣé ti lówó tí mo sẹ́ǹsì yín owó tí mo ní kẹ́ máa fi kọ́ ọmọ wọn lè ṣe ti rí. Mm, mo ṣáà ń rò pé èwo ló ṣe nu wọn mélòó ló wá ní ìdí gangan gangan ten kò bá jẹ́ twenty lọ́wọ́ tèmi wà yìí o <laughs> màá gẹ̀tẹ̀ fún ẹ ẹ kò sí wèrè tí n bá ti rówó mi tó bá ti pé báyìí màá send gbogbo wọn sí ẹ. ayọyọ kì í ṣe problem tó bá ti bọ́ sọ́nà ọmọ sẹ́ǹdì. ṣé èrè wá bá níbẹ̀. ẹ wo ẹ wo ẹjọ tó yọ ọjọ mu. ẹ èmi mo pè é wo iṣẹ́ wọlé lẹ́wọ̀ á ṣe ó ti yé yín tún sọ̀mù máa ṣe máa ṣe àtẹ́mi lọ́rùn dáadáa bọ̀ ẹni bá tún wá ṣe eré dáadáa fún mi tó débẹ̀ débẹ̀ màá tó fún un ní díẹ̀ sí i tó ti yé yín bẹ̀ yẹn ó yá <laughs> ẹ má kọrin iṣẹ́ wa la wá ṣe so òdìwé tẹ̀ báyìí ṣe wá lánàá máa ṣe fún un. <laughs> ó ti ya bẹ́ẹ̀ yẹn ẹjọ́ torí ọlọ́run ó yá yá yá yá ẹ ṣiṣẹ́ ẹ ah, wá máa bọ̀ ayé wa ò mú kàyílà láti nàìjà lórí délùú libya ah, ah, ìfẹ́ tó ń kó àmọ́ bí a bá ti bára èyí bẹ̀ la ṣe ohun ojú rí ẹnu ò lè sọ mo ká ilá ìlíbíà mo ká ilá ìlíbíà. ọlọ pẹ̀lú wọn kò jẹ́ tí màmá ṣe ń bí ni mí ní kúrò nílé wọn ò sọ lè fún mi kí n tó kúrò gbogbo ah, ah, tí wàá fẹ́ lọ lẹ́yìn ọmọ méjì ta ló wàá fẹ́ fẹ́ mi báyìí ah, torí hmm, kò fún mi ní assurance pé kọ̀mílẹ̀ ìdáríjì pẹ̀lú kan tí mo ṣe yìí ah, lọ́lọ́ ó ṣèdùnnú tèmi náà lówù mí kí n ṣiṣẹ́ yìí ó ṣe àdìdẹ dandan kí n ṣe kí n ṣe kí mo wá bẹ̀ ṣe báyìí. ó ti ká mi ó ti ká mi náà nìyẹn kò sí nǹkan tí mo máa ṣe máa tún gòmí fọ náà ni tó bá ti lóun ò gbà máa move on pẹ̀lú live mi náà ni àbí kí ni wọ́n á fẹ́ ṣe báyìí. hello. Eh, hello Mukaila. bọ̀dá mi. àbúrò rẹ mọ̀ ni sọ́ọ́rí pé bó ni gbogbo Libya bó ẹ má bínú wọ́n mọ̀ lé wá láti iléèwé wọn ní owó iléèwé wàásù náà pé hmm, kí ni sọ. ṣé wàásù tìbí ìlú sọ ni wàásù kọ bílí dání wàásù fifty k fifty k. Ah, ẹ sì wàhálà àmọ́ ah, nǹkan tó kọ́ ṣẹlẹ̀ báyìí ni wípé ẹ mọ̀ Libya lèmi wà. owó libya dẹ̀rẹ̀ kò ní dá lápò yín. kó ń bẹ kó ń bẹ náà èwo ni pé wọn libya ní nàìjíríà tí ti sọ pé wọn ti ẹ jẹ́ kí n lọ bí n bá lọ london tí mo lọ uk tẹ́ tẹ́ bínú sí ìrírí mi ṣe ipe ẹgbẹ́ ẹ lọ gbogbo london ìwọ libya tí ẹ lọ abẹ́dì. bọ́dà kó ó dàbọ̀ mo fẹ́ ṣe nǹkan mi ó dàbọ̀ ẹ ṣe. ìyá kan ẹ ẹ ló wàláì mọ́kànlá ó pa ó hàn kí fóònù mọ́mi létí ni sá. ẹ̀yin lè béèrè owó lọ́wọ́ mi ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ sí mi nígbà tí mo pè pé mo wà ní Libya ẹ wá fẹ́ gbé owó Libya lọ́wọ́ kò jọ ìjọba ti lọ UK tí mo lọ Canada tí mo lọ ìlú ọba ẹ màá sẹ́ǹdì owó owó sí yín bọ̀ lọ́wọ́ yìí Libya mo ṣì wà múmu rúbà ẹ̀ lè gbọ́ ẹ̀ lè gbọ́. mo kára àbójú mi kàn jù nọ́mbà rẹ̀ náà ni. ọmọ bójú yàn jẹ sá kò sí wàhálà. jẹ́ ń pè é jẹ́ ń túṣu torí tí òkun bá ti tán lọ́wọ́ spadama ọ̀kadà ló máa padà dé láti. ẹ ló jẹ́ ń túṣu àgbà ọ́díò lélele agbábọ́là kò jọ mẹ́ta bóò ni àwọn èèyàn mọ̀ pé bóòlù sí ọ̀ ń kọ́ burúkú orí ìwọ ọmọ wọrí nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi náà ti sọ fáwọn ọ̀rẹ́ mi mo ti sọ fáwọn yẹn káàkiri pé jẹ́ntùsù ìwọ ọkọ̀ abẹ́kúta sọ́làndò lọ́fẹ́ ni <laughs> sẹ́sàn ni lọ́fẹ́ ni àbí òbí barista ló fẹ́ ni àbí kọ̀lìtì oṣùpá ló fẹ́ ni àbí pàṣọ màláìkà ló ni àbí rẹ̀ ni ni àbí currency ẹ <laughs> eh? eh, ìbọn tó máa sọ fún kí ni kí ni ìwò ikọ mo tún sọ fún Davido lọ fẹ ni àbí whisky easy ìbọnà bọ adúpẹ́ jẹ́ntùsọ àbúrò rẹ̀ mọ̀ tí ẹ̀ ni wọ́n lé wá láti school ó wá ní í ṣe pẹ̀lú wàsó wàsó hello hello. ẹ sáré wá ẹ sáré wá ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ọ̀nà síra wọn. ẹ bẹ́ẹ̀ bọ̀rọ̀ wo yóò sì tẹ́ pẹ́ gbogbo ṣàgálà bẹ níbí oríjà akéwòn kò délé àtọmọdé àtàlàgbà. kí ló ń ṣẹlẹ̀ sí mi láàrin oṣù kan ọmọ mẹ́ta ó sọnù lọ́wọ́ mi tí mi mọ bọ́ ṣe rìn ọlọ́run ah ìwọ ọlọ́run bá máa ṣàánú mi ọ̀rọ̀ mi máa fa mojútó ọlọ́run kò sí nǹkan kan tó béèrè lọ́wọ́ mi ní ṣọ́ọ̀ṣì ní nàìjíríà tí mi kì í ṣe ṣé ìdá mẹ́wàá ni ká sọ ni. kí ló wáá dé tọ́rọ̀ mi wá rí bá ìwọ ọlọ́run ọba ó dé ṣàánú mi ọlọ́run ọ̀rọ̀ mi máa fàmójútó ọlọ́run ọba mo máa wò mí níran báyìí ọlọ́run ọba ọlọ́run má dojú tì mí jẹ́ kí n ṣòwò kí n jèrè má jẹ́ n ṣòwò ṣọ́ọ̀tì ọlọ́run ọba ṣàánú mi o. Ah, hmm. suwala mami pásítọ̀ lọ́la. bí mo ṣe la nìyẹn. Ah, ó dáa hmm, àlá búburú kò ní ṣe mọ́ ẹ lára lágbára ọlọ́run nǹkan tèmi mọ̀ kó ṣẹlẹ̀ ni pé ẹni tó bá súnmọ́ lọ́hùn kò ní jẹ ogún ọ̀fọ̀ ogun tó bá dẹ̀ ti ṣẹ́ lọ́lọ́run máa fi hàn yàn ogun yẹn ti ṣẹ́ kò sí wàhálà fọkàn ẹ balẹ̀ ìyá bẹ̀rẹ̀ sí fi èmi ṣọ́nà a máa gbàdúrà pé wọ́n ti ọlọ́run bá ní ká ṣe eh, máa jẹ́ kó títí ọ̀la. ok sir ọ̀rẹ́ ẹ sá. ní gbogbo nǹkan náà kò ní kọjá àwẹ̀ àti àdúrà eh, ogun tó tiẹ̀ ti ṣẹ́ ni fọkàn ẹ balẹ̀. ó dàrú sọ̀dáàdì ẹ ṣe sá. ọlọ́run á dúró tiẹ̀ ah eh, pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe tó ń nawọ́ sí ìjọ tó ń nawọ́ sí mi ah <laughs> nǹkan kan ò ní ṣe ẹ kò sí wàhálà ó Mukaila. Mukaila ẹja ṣe kárọ́tì ẹsẹ̀ lẹ́fà dáná. ìyá ni wúrà olóṣèlú ń ṣe wo wọ́n máa lọ wọ́n máa lọ ara mi ò ṣeré mọ́. kí ló ń lọ sí níbi kí wọ́n máa lọ mo ní wọn máa lọ sọ́wọ́n yàn náà wọ́n máa wọ́n máa lọ mi ò ṣe mọ́. àṣẹ ah, bí wọn lo ní pé kí n wá hmm. tó bá nídìí mi ò ní sọ pé kí n wá nà. èmi mo ní o wá àmọ́ ara mi ò ṣeré mọ́ mo ń ronú mo ń ronú ìyàwó mi wọ́n máa lọ. Ah, ṣé mi náà ti tò báyìí. mo ní wọ́n máa lọ ya dé dé dé dé máa lọ. kí máa lọ àbẹ máa lọ máa lọ kí máa lọ hmm, má pè mí mọ́. mi ò pè é mọ́. ayẹwo amúkàyílà láti nàìjíríà. Dórídé lu Libya. Lè bí wọ́n kẹ̀ tì. Owó nílé ìdílé jẹun. Ah. Màá na. Ṣé gèè ṣe ọ lára? Táwa ló pè ta lọ, táwa náà ìdílé ìgbà. Èmi ló pè. Ọ̀tá ní sọ̀rọ̀, ó rí. Hmm. Ojú àbú. Mukaila, àbò tí ẹ̀ rí ní tó ṣẹlẹ̀ sí bọ́gẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mi lè kayọ ọmọ tó sá lọ lọ́dọ̀ rẹ̀. Ah, ọmọ ìwọ ẹ mọ̀ sí ẹ̀yà nìkan hmm. kódà girlfriend mi ti ń gbélé wọn hmm. ó pè mí lánàá hmm. ó ló ń ronú débi pé omi sì ń bọ́ lójú ẹ̀ ìwá sí ẹ̀yà nìkan kódà ilé tán ló kọ́ ní nàìjíríà wọn lórí ilẹ̀ ìjọba ló wà ìjọba ti wú àkọ́bí ẹ̀ ní sí one station. bùkátà kí ló ń tó wá rẹ̀ sí gbogbo ọ̀rọ̀ táwọn sọ látàrọ̀. Ah ẹjẹ fi mú kára lẹ hmm, ó mọ ọmọ tó ń ṣe hmm, ẹyẹ máa wòran dé ẹ máa wòran dé. máa lọ ilé pa yàdàyà mo ti ń bọ̀ ó ní pé èèyàn pa ẹ ló yàdàyà ẹ mo ti ń bọ̀ yàdàyà kọ̀ọ̀kan ẹ mọ́mi Tọ́lání ló ń sọ̀rọ̀ ẹ jọ sá láti bo Libya ẹ ẹ sọ pé Tọ́lání ẹ kí ló ṣe Tọ́lání Tọ́lání kú ayé mi o ọ̀rọ̀ àdúgbò Tọ́lání Tọ́lání o ayé mi bọ́jẹ́ ta ni mo ṣe ta ni mo ṣe tí o dáríjì dani mo ṣe ọmọ mi kọ́ mo sọ tó mo ní kí n ah! <laughs> tọ́lá ni tọ́lá ni mo ní. mo ní yọ. tọ́lá ni. bẹ́ẹ̀ pẹ́ dani mo bẹ́ẹ̀ pẹ́ dani mo. gbogbo ẹ̀yin bọ́gà ajá ṣe é wú kò ṣe é wà bá níbẹ̀ kò ṣe é wà bá níbẹ̀ ẹja ṣe é táwọn tí ẹsẹ̀ mẹ́fà tá a máa kú ọjọ́ àti sùn. ẹyin lórí ètí mo ṣe mo fi ṣe send off mi a máa pàdé mọ́ ni ṣó ti yẹ kí ni òde mo ní mi ò ṣe mọ́ ìta yẹn náà tó. ṣé mi ò ṣe dandan díẹ̀ tó ní nǹkan ní nǹkan ìdá ẹ̀jẹ̀ tó ná ayé mi náà tó ló hmm, ti yé dé ìta tí bá dé òǹkálukú ṣe kí kò tí kò má bínú o. tí mi ò ṣe ṣá ah. tí mi ò mi ṣe dáadáa náà kí ló dé. ó ṣe mi èyí tí mo ṣe yẹn gan-an mo rọ́jú ṣe ni ìkejì ẹ mo ti lé lọ mo ti lé lọ jìnnà jìnnà kò kò gba wọn rà nìkan ìwọ tún gba wọn rà nìkan mo ní o máa lọ sọ́wọ́n yàn ni. kí ni mo ṣe. Ah, mo náà ṣe nǹkan kan mo ní mi ò ṣe mọ́ ẹ ṣáà máa lọ ẹ máa lọ. má bínú sí mi tí bá ṣe. mo ah, ní mi ò ṣe mọ́ṣọ́rọ̀ yàn ní. ǹjẹ́ jọ́nà ṣé wọ́n ló pè wá sí nígbà yìí. ọ̀hún lè ti wá fẹ́ gbọ́ ọkàn mọ́ lọ́kọ̀ mo ní mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ ah, ah, ọ̀rọ̀ yàn ní. má bínú náà kí ló dé báyìí kí ló tó ń bínú báyìí náà. máa lọ Jésù Olúwa wa ló máa ń doge ayé ẹ wá omú kàyí náà. ìfọ́sẹ̀ mi ìgbà kí ni mo nọ́ọ̀sẹ̀ sóun bá mi pàfọ́ọ̀mù ó ní kí n fún ẹ lọ́wọ́ mẹ́fà mo fún ẹ ní mẹ́fà ó dẹ̀ sẹ́ndì owó mẹ́ta mẹ́ta tó kù nǹkan. ẹni sùúrù fún mi mi ṣàkíjẹ yín lówó báyìí ti tẹ̀lé ẹni sùúrù fún mi máa fún yín lówó yín ẹ̀yin máa tí yóò ṣàṣẹṣe ṣe bísíǹsì pọ̀. ṣé mi ò ní fún àwọn èèyàn tí mò ń gbọmọ lọ́wọ́ ẹ̀ ni. ẹ ọ̀gá máa fi ẹ̀ padà máa fi ẹ̀ padà bọ́gà kí ló ṣẹlẹ̀. kí ni ò ní ṣẹlẹ̀. because i told her pé kó mi lọ sí libya ó dẹ̀ ṣe kí ni ó kọ tí ọ̀gbọ́n iṣẹ́ lẹ́bọ ó ṣe ti kún ó mú ọmọ yẹn lọ sí Libya ọmọ ta ló kú sí Libya ẹni tó mu lọ tó ní kí wọ́n já sí wẹ́wẹ́ lọ́hùn ní. ọ́fíìsà ẹjọ́ ṣebí yóò bá ní ẹ a lè settle kí ni amicably náà. madam you are under arrest move. yes yóò yes ẹ wo bí if you cannot help ọ̀fàdù àwùrọ̀ fàdù àwùrọ̀ fàdù àwùrọ̀ fàdù àfọ̀ mi. àwùrọ̀ fàdù à. ẹ fi wọn lẹ fún wa yóò ti yé ẹfọ yẹ. ẹ ẹ ẹ wo bí mo máa ń parẹ́ o ọ̀dọ́ she's a runner she's a runner she can run away o ṣìkàrọ̀ lèwe o ṣìkàrọ̀ lèwe o ẹni bá tẹ̀ wọ́n rí àti ló pàdé pàdé. gbogbo ẹ̀yin bá ga àgbà ṣe ó ṣe bàbá níbẹ̀ ó ṣe eré wá bá níbẹ̀. gbogbo àtúrò kò dáa èmi gan rí pé kò dáa ẹjọ́ ló ti wá sí ṣọ́ọ̀ṣì igbó ìnáwó ló ń fa igbó kí ló ṣe kí ló ṣẹlẹ̀ kí ló wà nú ẹ̀ ó máa ń yí ìròyìn yí ó máa ń ba nǹkan jẹ́ mọ́ rárá kò máa ń jẹ́ kí èèyàn jẹ́ ọmọ tó dáa ó dáa kó máa lọ sí káwọn ọlọ́pàá rẹ̀ kọ́kọ́ kó ẹ̀ kó tó bá sọ fún ẹ wípé o ṣe la máa gbàgbọ́ kó tó bá ní àkóbá ìná ọmọ ẹ fún ó la máa gbàgbọ́ Solomon nínú Báíbù èèyàn tó lọ́pọlọ tó lóye ni tí irú wa dùn nítorí àlàyé fún ẹ Solomon jẹ́ mímú sọ́ọ́ lórúkọ kí lóore tó wù ọ báyìí jọ torí Ọlọ́run múnú òbí ẹ múnú wa dùn kó change gbogbo àwọn aṣọ tó ń wọ ọkùnrin gọ́sí lọ kó dànù hmm? jọ tó lọ múnú mọ́ mi ẹ̀ dùn. inú mi á dùn tó bá change gbogbo tó bá rẹ̀ ní jẹ́ kémi náà mọ̀ àjọsọ tó ti gbọ́ pẹ̀lẹ́ òṣèlú á dára fún ẹ thank you. gbọ́ yín dájú ìtọ́rọ̀ ní ká máa sọ ó ṣe dáadáa kódà ó ṣe káàdéhùn láàrin àwọn tó kó fúru ṣé bí màá tẹ́tí sọ wípé má ṣe má àdúgbò pẹ̀lú ẹni ó kọ́ àwọn èèyàn dọ̀hún tán ó lọ́ tí wọ́n wáì. àbírọ̀ ni mo pa ó dà sọpọ́ lòun parọ́. wo kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ o kò sọ̀rọ̀ àdúrà ló wà ń lẹ̀ kò dẹ̀ sọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ àtúnṣe ló wà nílẹ̀ o ti bọ́ o láti tún ọ̀nà ẹ̀ ṣe tó bá fẹ́ kó dára fún ẹ̀ gbogbo àwọn tó o ti ṣẹ̀sí tó o ti parọ́ fún tó o ti matrit padà lọ bá wọn bẹ̀ wọ́n gbogbo ẹ̀tọ́ wọn má fi dùn wọ́n mọ́ fún wọn padà wo orí ló ń borí bíjọ́ o o ti gbọ́ ní kíá kíá báyìí ni o. mo ti gbọ́ nǹkan tẹ sọ dájú ti gbọ́ di. tó bá ti bẹ bó wọn tó ti ṣe gbogbo wọn tó yẹ kó ṣe fún wọn and má wàá bọ ẹnu tó ló máa náwọn rẹ tó ń ṣe irú bọ́gà tẹ̀ ń ṣe náà tẹ̀ ń kó àwọn ọmọ kúrò lu lọ sí bòmí. àdàdì ah, ara ni mí ara ni mí dáàdi. wo ọlọ́run tètè ọlọ́run fẹ́ràn ẹ o lọ́lọ́run tètè fi gbogbo ẹ̀ hàn ẹ o àwọn tó kù ó lè jẹ́ ìjìyà tó nípọn tó le gidi gan ni sọ fún gbogbo wọn o ti gbọ́. ó dáa mo ti gbọ́ dáàdi mo ti gbọ́ máa ṣe gbogbo ẹ̀ pátápátá ṣe yóò dára fún ẹ ọ̀nà á torí pé bàtò ń dùn náà àjọ wà ní o bàtò dẹ́ ìfẹ́ ṣe báyìí náà àtújọ máa wà ní èmi náà ò ní fi ẹlẹ́ máa máa pè é lóòrèkóòrè. kódà tó bá ti wà nílé àbí lọ́dọ̀ àwọn tí o ṣàṣìṣe sí yẹ kí èmi náà bá wọn sọ̀rọ̀. ọlọ́run ọba kó dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí o. kódà ó ṣe inú àdùn náà là kódà ṣe àbí sùúrù àti mádẹ́rùn ṣe ó máa ń nira àfikíyàn ṣe. ojú mi ẹnu ò lè sọ mo ká ilá ìlú bíyà mo ká ilá ìlú bíyà mo ká ilá. mo ká ilá ìjọ tó ń lọ má bínú sí i jọ fọlọ́ọ̀bẹ ìgbàlá jọ jọ tó lọ lórí jọ nítorí mo mọ pé mo ṣe jọ tó lọ lómi fọlọ́ọ̀bẹ ẹ jíjí mi mo ká ilá dúdú má sunkún má sunkún. kódà láti gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi. sani yẹn. bukala mi. ọ̀rẹ́ wọlé wọlé wọlé wọlé. mo ń bọ̀. bukala. ẹ mo bọ̀ ọjọ́. ṣíṣe àwọn aṣọ mi dáadáa ṣá. òṣèré fọ́ọ̀nù fún mi lọ́wọ́ mi o. Ah, ah. kò trust me. Fúkàlà dámi lóhùn dámi lóhùn dámi lóhùn. Ọ̀rẹ́ bóòlù. Mukala mukala. Ah, Mukaila, Mukaila. Báwo ni? Ìyá dámi lóhùn. Mo ń bọ̀ ọ́ ma pa bọ́ọ̀lù la, màmá yára la. Sọ́sọ́. Bẹ́ẹ̀ ọ̀la. Mo ti ẹ̀ jẹ́rìí ẹ̀. Mukala. Mukala. ìyá di wúrà yé mo gbé ìyá di wúrà olóṣèlú ń ah ó jẹ gbèsè ayé mi ayé mi bàjẹ́ ìyá di wúrà ah, ah wàhálà dé ah, báwo ló ṣe rìn. bàbá di wúrà kò kí ṣe ẹjọ́ mi bọ́gà mi ló gbé mi lọ síbẹ̀ wọ́n dẹ̀ ti ní ká búra wípé àní sá lọ kò ń ṣèdùnnú tèmi náà ló jẹ́ kí n lọ síbẹ̀. ó pa àsìbẹ́ẹ̀ mọ́ ó padà mọ́ ó. ọ̀rẹ́ ẹ̀ tó gbé mi wà ló máa dá wàhálà sí lọ́rùn tó bá ní kí n má padà síbẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe kò ṣe gbogbo àwa tà wá bẹ́ẹ̀ náà ló ń wà pé ká máa ṣe irú iṣẹ́ yẹn ṣùgbọ́n nígbà táwọn bọ́ọ̀gà báyìí sì ti pé ṣé tí a máa ṣe nìyẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe. mo ṣe pé o tó pọ̀ nànà tí bàbí tún ẹjọ́ fifteen lọ. èèyàn fifteen ni wọ́n ah! ti balẹ̀ ọba jẹ́ ó ti balẹ̀ ọba jẹ́ o èèyàn fifteen ilé ọba ti dán ha ilé ọba ti bàjẹ́ ah mọ́mì mọ́mì mọ́mì ẹni ọ̀jẹ̀ kan bá ilé aláyọ̀ jẹ́ ẹni agbójú òkun lé ọ̀jẹ̀ ní àgbà àṣẹgbẹ́ yìí nì ó dà ó sì wà lá ó sì wà lá tó wà bẹ́ẹ̀ ni pé wàá san owó ilé tó gbé o because tí mi bá kówó délé fún ọ ní kọ́lẹ̀ fún mi o àìmọye ẹ̀rín ìkílí bí àdùn lọ́wọ́ ẹ̀kọ́ kọ́. kí ló dé ní jí mi lọ́dọ̀ olóhùn pé lọ́dọ̀ olóhùn fún ọmọ bá bẹ̀ mọ́mí ẹ̀ṣẹ̀ mi gan o ah, ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ lẹ́dàá mi torí àwọn tó kú máa máa sọ̀rọ̀ wá ní bọ́gà wá ní bọ́gà tèmi o bọ́gà tèmi ló dájú ó ń ṣe gbá ó ṣá o àìpẹ́ ìkọ̀kọ̀ lẹ́tún fọ̀bẹ̀ yìí jẹ́ mí níṣù. torí mú káyà torí wọ́n ní àròkàn àròkàn òun máa mú ẹkún àsùnsùn dá wá jótóró ló mú pẹ́ lọ́jọ́rí jì mí èmi náà ti gbà mo ti gbà pé ẹ̀ṣẹ̀ pé mo ti ṣẹ̀ sí ẹ. mo pásítọ̀ mi gan tún ní pé kí n ránṣẹ́ kí n pè é wá pé tó bá lọ́dọ̀ mi bíbá kí n pè àwọn kóun bá ẹ sọ̀rọ̀. Ah, jótóró ló ah, ní ah, kí n bẹ́ bọ́ lọ́wọ́ fà eh, àìsàn ọlọ́run ọlọ́run dáríjì wá àbí ẹdẹ ti ṣe ti ní ìrẹyẹ tọlọ́run àmọ́ ọdún mi mo ti yáfi ẹfọ lọhùn. ṣé o ti dáná sí wàhálà tuntun Michaela ṣọlá wọn ìyàwó ẹ bá mi bẹ ìyàwó ẹ kíkú jọ tòrò olóko ṣọlá gbogbo tó jẹ mí ní ìmọ̀ọ́dá fún látàyè di òun. àdúrà Ọlọ́run. ó sì wàhálà. ó ṣe nǹkan. Mukaila Mukaila Mukaila Libya ẹ sáré wá ẹ sáré wá ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ọ̀nà sí hello Mukaila hello sir. ẹ mú ké. ẹ ra sà ẹ ra sà. wo problem wà díẹ̀ o broda ẹ broke gan bad bad badly ya mo broke gan mo á wò pé ẹni tó bá kú ni kù lábàjá ẹ o get me mo á wò pé òkè kí n kan sábúrò mi kó mí sí mi lára bó ṣe máa ń mí. ẹ má ẹ má wọrí ẹ má wọrí. orí ẹ pé <laughs> ṣé báwo ni ṣé báwo ló ṣe máa jẹ. ẹ má wọrí màá bá yín sẹ̀ǹjẹ̀ ṣèbí tó owó ìṣòro owó ṣàní. má jẹ́ kó pẹ́ rárá jọ nítorí tọ́lọ́hún mo ní ìdí ẹ̀ gidi gan ni ṣùgbọ́n pé kí n tó lè pè ẹ́ ó ní láti jẹ́ pé nǹkan ti wọ́ ni o get nǹkan ti wọ́. ẹ ṣàkàn send account number yín sí ẹ send ẹ sí mi ẹ má wọrí ẹ má wọrí sà ẹ send ẹ sẹ ẹ má wọrí sẹ ìbówó ẹ náà ni ẹ send ẹ no problem sà very ah, nice day sà all right all right sà. Ukaila in Libya, Ukaila in Libya, Ukaila in Libya, Ukaila in Libya. Oríjà kéré délé, Ukaila eh. in Libya. Títa ríro là ń kọ́là, tó bá jìnnà tán, ló máa ń doge. Ayé ẹ wá o Mukaila, láti Nàìjíríà lórí délù Libya kò sẹ́ni tó ń kó ṣẹ̀rú àmọ́ bí a bá ti bára wa ibẹ̀ la ṣe ohun ojú rí ẹnu ò lè sọ mo ká ilá yìí Libya mo ká ilá yìí Libya mo ká ilá mo ká ilá mo ká ilá yìí Libya ẹ sáré wá ẹ sáré wá ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ọ̀nà sí àmì gbogbo ṣàgálà tó fẹ́ níbí oríjà kéwòn kò délé àtọmọdé àtàlàgbà àní kárí bá ti ṣe àìmọye ẹni kílíbí àfihàn lọ́wọ́ ẹ̀gbọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ níbí àtijẹ́ onílé adogun, àmọ́ ìgbà tó wá débí ní gbogbo ẹ̀ lọ déédéé àdúgbò lọ́wọ́ ọba tó náyé ibi orí bá dání sí là gbé mukaila mukaila mukaila in libya mukaila in